amatomo udumi amatomo owo toro sina kanibi musa kọlọ ojo ojo yin ami ami sọ abe salodugbo wo lẹkin ọwọkumanya ati ọmọn ọwọkumanya ati adohan ngbotobi ti gbogbo gago ama níbi ọjọ gaba díà má ṣàyìn gbòtú kàkà níbi ọwọ ìwé mi sọwọ yìí àníbi ọgbọ́n dáhùn ọgbọ́n àdírẹ́sì àwọn ọ̀nà ọgbọ́gbọ́ ma àmì sàábé sàlẹ̀ ní. ń gbójú ìṣùgbò kà níbi ọjọ́ tẹ̀tẹ̀ dágò ìṣòǹdó jók màtàlẹ̀ ní wọ àìsàn mayọ̀kẹ̀ alóko. فإن المكان الذي كان النبي صلى الله عليه وسلم يصلي فيه بالمدينة النبوية دائما ẹ̀nàún gẹ̀ẹ́síà ẹ̀nàún gbọ́kà níbi tí adájá sọ̀rọ̀ èyí mẹ̀dínà dáìmà gbégbé lẹ́gbẹ̀túgbé lẹ́yìn níbi tí àwọ́ adágò lẹ́mìẹ̀kùn áhàdùn nínú sẹ́lẹ̀fì ẹnà dúdọ́mọ̀kọ́ àmọ́ ọ̀nẹ́yìn ọgbọ̀kọ̀gbọ̀kọ̀ àmì sọ̀hábí fámi tábì àmì tábì ìtàbí ẹ̀yìn إننا توكي دوما لم يكن أحد من السلف يستلمه ما دعو كرو كريجين كرو دعانا gbogbo kan níbi ṣe agbo ilẹ̀ lọ́wọ́ bá ẹ̀nà lẹ́tẹ̀pà padà lọ́wọ́ bọ́ ọkùnrin gbọ́lọ́mù kúrẹ́ dọ̀kúrẹ́ yíwá ni màtàtàbà lẹ́nu wọ́lá ولا يقبله ما تيسين يعني أولا آه، النبي صلى الله عليه وسلم الله أكبر جمع مولا ماما دي ماما لو دابانا ماما ما كيس ما تسفلن نبي تلاهي نعم آه. ولا الموضوع الذي صلى فيه بمكة وغيرها máa wọn ti àtọ̀rẹ́lẹ̀ ẹ̀hàn ọgbọ́ka níbi ìṣẹ́ àkùrà kó ń àtọ̀wọ̀ mẹ́ta ní wọ́n ga eré hà ọ̀rọ̀ ẹ̀hàn ọgbọ́ òmúnẹ̀ máa wá kí ìsìn wọn ọ̀rọ̀ kúrúkú lẹ́mú kúrẹ́ dọ̀mí ẹ̀mdà yìí máa kàwọ́ ẹgbẹ́ àìlì kẹ̀má mọ̀dínì kákẹ́ pé mi ẹ yóò àṣàká kàdọ́ ọgbọ́gọ́lọ́ tí ojó máa ń lẹ́kọ̀ọ́ yíge mi fílà ti dẹ́gbẹ̀ masalasi medina amẹ́ríkà bẹ̀rẹ̀ máa wọ́n kùrù fílà ọwọ́ ìmọ̀ kùrù géètì máa wọ́n kùrù máa kùrù jù fílà gbé wú ẹ̀rùn kàmọ́tọ́ bẹ́ẹ̀ àjọjà máa fẹ́ ràn màmá yàn ní ẹ̀rẹ́ yìí wani aiki ko taka da gidan sanan rediyo ya ga inda wa ma to haji maka amma nan yi ma maka ne fuzan al-fuzan هذا بقلم الفوزان الفوزان ما نينا قررت من جانيا دو يابا يوي ندفع فليلقي علينا الجواب هذه الأسئلة شيخنا الدكتور صالح فوزان الفوزان عليكم يمكن أن يدعو إليه أتو إليه تو أما كذا ولا الموضوع ولا الموضوع الذي صلى فيه بمكة وغيرها فإذا كان الموضوع الذي كان يقعه بقدميه يمكن أن كان درهم يجيبان ما الكريم أميرين ويجمعين ويصلي عليه لكن عوته له لم يشرع لأمته أتمسح به كما مدى الشرطة نابو نعم، o yà níbi kuma dọ ọkùnrù ni ma tẹ́ na albarka ni wọlá tẹ̀kùbí lẹ́wù ma kíìsì kuma dọ tẹ́ na albarka ni kuma ma dọ tọ́ dàgbà yẹn na kuma ni fọ́kẹ́ ìfà ábìlì bímá yọkọ́ ló an ina ghayra ho sọlá fíhi àwọn àmà alẹ́ gbogbo ebi jẹ́ na múnẹ̀ sọ lolo kuma tẹ́ na albarka ni kuma dọ tẹ́ na bójútó ìbáyọ̀ lé òyìnbó òyìn ní gbogbo ìṣe òkèké torí ògbómi àkómi senegal yìí mẹ́rin mọ́lí màmí ní màtẹ́ pàbí ìdúnà pa gbogbo kì máa ń rìn náà mọ́lẹ́tẹ́ mẹ́rin ngbòkì sí wa wá ẹ̀dẹ̀ gbọ́ àtẹ̀lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ tí ẹ̀dẹ̀ wọ́wọ́ bá hmm amúnilé lélẹ ìyàwó mọ mọjọmọ dábàá máa ọkùnrin gbọlẹdùn máa fúró jùgbà ẹni yé yòó yà máa máa kì í sí ibrahim tàníyàn ó yà nínú màdé ibrahim bí sí ibrahim dé àbò rábì tó sọrọ alẹ́ nínú ìfúlàníyà sáàmù ànótíyàn gánà àwọn ọmọ mọ̀tẹ́ni bídí àti màwọn ànótíyàn tọ́ni máa lẹ́ ní ilé yóò tẹ̀lé yìí inú ojú yà máa lẹ́ ní ilẹ̀ yìí káàkiri. nígbà tí ó hadithi ó ma kúránì ma yẹ̀wò ó ma lóga ma tí sí àwọn gbòógì mọ ilẹ̀ ẹ̀dùn ojú ìbúra yàn ó ma lóga náà wọ̀ sọ́ọ̀fù ọyọ́ jẹ̀bi sí ilé pìtìpìtìpìtìpìtì a ti tòun lẹ́pẹ̀tẹ̀ ní. dama ma bodo ni kala mu malami ma umar ló gbà bá a ma ti ṣe yìí bá ọgbọ́n jẹ́ dùmọ̀lẹ́ ọmọ yẹn ọgbọ́n ní oyè èrò ẹ̀mí malẹ̀ fi sọ náà gbèdè umar ló gbà ẹ̀mú dòwó gbọ́n kí ó gbọ́ ẹ yí papò ẹ̀ mà kọ́ ma gálà kó má dọ̀ ọ́ yìí ọ̀yẹ́ fi sọ náà gbèdè. uma lókè amara ọrọ ọrọ lọmọ ma ní ẹdùn kiri tẹnumọ lẹ fi tù sí ní ìgbẹ ma sára mi. tọ́gbẹ́lẹ̀ ibrahim ọ̀nà yìí yóò tẹ̀mẹ̀yẹ náà wọ̀ sọ yóò maruji matododo maka umuti ma ama maki adibidia gwanano jam inopa nibidia enge ik matakide tona ayo jisi ibrahim mane alle namda ni film film bugi in senegal ba mane ba mbo sunna mamu film ledu no mana den ma ama

kitabe mi wo ya ron kama wo e ma kitabe kitabe ko me go ki ajo a yi la ro go ji ya ki sujada yi e ma ku go wo ki sujada wa ye wi ti o ye sujada ma se ma da ro go ji abo studio le ama don ama apa mu da jeni ro ke mi ya ro mi ya studio bo sunna kama mu le duwa ma film

iru afirwa wage do nga bo iru wa duka wage do nga bo ya kwate moji din da kada na ba mamru nga <laughs> malaka biru adaga anna iri sujada da ana yiwa Allah cikin fatako iri sujada da ana da ana yiwa Allah a Kano iri sujada da ana yiwa Allah a Kaduna iri sujada da ana yiwa Allah da da da da da ina kare ko mamu tudunga gbogbo nù tánẹ̀ sì yẹ́ dàtẹ́ màmáyọ̀ ń wà ní ọdún ẹ̀yẹ màmá fún wà ní. bẹ́ẹ̀ àwọn kó àdé bẹ́ẹ̀ ní àmì àwọn ọ̀rọ̀ ọdún mọ̀ fún mu wẹ́ẹ̀mù yára ní ọ̀gẹ́lẹ̀ fún mi àbọ̀ sínú káàdì. mi wà ní nineteen ninety five wà á kó ìyàjì kaduna máa lè dárí pòsì ìwàkùnjà fáwọn ìṣàṣẹ́gbọ́n mọ̀nà máa ti fún àwọn ìṣàṣẹ́gbọ́n mọ̀nà ìwà máa ọ̀

lẹ́tẹ̀jú ọmọ ẹnẹlẹ́ ìpóòtù gbọ́dà 1995 ọdọ́ kan rẹ̀ ọdọ́ wíwọ́n mẹ́rin ẹ̀lẹ́dẹ́kùn ìsinmi ọdọ́ wíwọ́n mẹ́rin tòjọ́ wáyé tó ẹ́ ìpọ̀lọ́nà bí jí wọ́n tó fẹ́ kàrẹ́ ọ̀rọ̀ mi ti mọ̀ sáájú skul ìṣẹ̀lẹ̀ gbó suleman ta kó nǹkan rẹ̀ bá àìdá àgàtà bá nínú ilẹ̀ ó tó gbó àmì tuntun jẹ́ ìdàgẹ́ náà lè kabudu òmọ́lẹ̀ ìwà bíláṣì ìwà rárọ̀ káàkiri ìrìn àtàkẹ́ dẹ́ẹ̀kì ẹ̀ máa ṣe tó jẹ́ gbèdé ní ọgbọ́kùnrin náà. pàjẹ́ ṣe ń jọ ìyá àti àṣẹ náà wọ́n bá dúró wọ́n fi wúfẹ́ òbí wọn jọ pé mọ̀ mọ́ tọ́ ọ̀lẹ́lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àdójọ́ kàtọ́wà wọ́n sọ́lá alẹ́ yìí wọn ga mú bi tọ da wọnyẹ ní ŋa bọ ọjà ń kuma wa dọọ kuro dọọ kuro mọn wọn ni ata bima yuqalu won ti e maka inna ghairi yanna ki sene munne ki mata nabi ni salla fihi ngo na go ko so abe auna ma alai be ku bo gilo lu ma ma ta na gar ka bo wa takmilu shay'in min dhalika in yakti wudu gbogbo ẹ̀nà àti ṣé ìṣọ̀ ẹ̀nà gbogbo àwọ̀ṣà lọ́la ojú àṣẹ gbogbo alẹ́ wa tẹ́ nà lùbẹ́rẹ́ka kẹ́bẹ̀rẹ̀ ni wọ́n dọ̀ ọkùnrin tẹ́ nà lùbẹ́rẹ́ka kọ́dé àlẹ́mọ̀lẹ́ àmì máa lẹ́mí màtẹ́mà bí ìsirárì ní dínì islam ebi necessary in ìyà dínì islam anna haza lẹ́yìn sá ní ṣẹ̀rí àti yìí bil'irtirari ẹ̀sọ́ jí fi ọ́tùrari abàkọ́ jí fi ọ́tùrari lábájọ́ yìí ẹ̀mà tó lè kọ́ jí fi ọ́tùrari lábájọ́ yìí ìjùmẹ́gẹ́nẹ́ tó lè ga máa ṣe àkẹ́yà kọ́tọ́ màtákẹ́ màní nàránìkó ìyà dínì ìsìlámà kàkínà annahu anna hada lẹ́sàmì ṣàrí àti èyí dúdú àti tẹ́ ṣàrí àwọn ile nchi yake na kiwa katika mema kana usijioni kirari tena ali mo mo kirari na nini hilo na za kujuma ame ananurika ila mbona okay ليس من شريعتي نقول أنا انظر اتجاه الصراط المستقيم فولوم 2 يسوون هذا 90 90 هذا 2 تحقيق الدكتور ناصر العقلي sara lɛ nɛgɛ kini ko yɔnyɔ nɛtɔ mo mɛ a kama mɔmɔ yɛ dugu mɛ o.